أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله wàhálà àmbíyá ìwàlmùsẹ̀lìnà alihim ọ̀sábìhim alìlá adáwọ̀pẹ́ fún ọlọ́run atọ́rọ̀ kí ọlọ́run ìgẹ̀rẹ̀ fana muhammad àti gbogbo àwọn nàbí ọlọ́run àtàwọn ẹni rí àwọn sahaba ridwanullahi alihim ajma'in atọ́rọ̀ ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fún gbogbo àwọn òbí wa àwọn àfa wa àti gbogbo olóore wa ẹni tí ń fẹ́ tiwa nítorí ọlọ́run nínú ọkùnrin obìnrin a kí gbogbo olólùfẹ́ tí ń wò wá ìpè àkúdédé àkókò yìí àkírà ní kíkí tó dáa jùlọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọlọ́njẹ́ àsopọ̀ jimá láyé nínú islam kọjá àsopọ̀ jimá nínú imani àti ihsan kó lè wá kún ní oore ní jimá tèmi jimá olóyin pẹ̀lú ògùn ọlọ́run ní tá a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ tá a fẹ́ fi tara wa jí òun nìkan nínú ìtàn àwọn ẹni rere tí wọ́n ti lọ àwọn tó bá ṣàṣeyọrí tí wọ́n bá dolóríire ẹjẹ́ àwàdì bó ni wọ́n ṣe ṣe é toróríire ṣòro ṣe é àwọn tó bá rí bí manage ó yẹ ká bí wọ́n pé how come how manage bó lẹ ṣe ṣe é tẹ fi wá rórí ire ṣe nígbà tí orí ibú ti rọrùn àti ṣe yìí àwọn tó bá ṣorí ibú náà ó yẹ ká tún kẹ́kọ̀ọ́ lára àwọn náà ní pé kí ló sọ yín dolórí ibú káwa má bàa tún ti ẹsẹ̀ bọ̀bẹ̀ torí wọ́n ní ara wájú tí ó jìn sí kòtò ṣèbó yẹ kọ́kọ́ ara ẹ̀yìn lọ́gbọ́n tára ẹ̀yìn bá ní ìlàkàì nínú ńlá fi mọ́ gbé ìtàn àwọn aṣáájú yẹ̀wò ẹni tó ṣorí ire nù àti ẹni tó ṣorí ibú nù ọlọ́mọdé aṣorí ibú ọlọ́run ṣe wá lólóríire Abu Muslim al-Khawlani ó ṣe oríire kan ò tó tóbi nínú Islam tó fi wá di mọ́lẹ̀ ìgbàgbé ta ní ń jẹ́ bẹ́ẹ̀ gan-an ṣé kan náà sàhábà ni kì í kúkú ṣe sàhábì kọ̀ọ̀rọ̀ ànàbì sójú unfortunately fún ìgbà tí ó gba Islam tí ó dé Mọ̀dínà sí ànàbì ti ṣaláìsí ànàbì ti kúrò láyé sallallahu alayhi wa sallam kọ̀ọ̀rọ̀ ànàbì sójú àwọn sàhábà lórí sójú àmọ́ kí wàá lọ sọ ọ́ di mọ́lẹ̀ ìgbàgbé nínú Islam tó á jẹ́ sí pé tí wọ́n bá ń pìtàn àwọn ẹni rẹ̀ nínú top list nínú top lórí list ní Abu Muslim Khawlani wa tẹ́ ẹ bá ti fokọ rẹ̀ sínú àwọn ẹni eré tẹ́ fẹ́ pìtàn ìtàn rọlẹ̀ ń pa ẹ pìtàn kí ló fà á kí ló ṣe fọlọ́hún ẹsùn tí wọ́n bá ń dákọ̀ àwọn ẹni eré wọn bá ti ń dákọ̀ òwe ìṣòro kọ́ra ni wọ́n mọ̀ dákọ̀ Abu Muslim Khawlani àwọn aṣáájú tí wọ́n kọ́kọ́ dákọ̀ nù kí ló ṣe fọlọ́hún tó tó bẹ́ẹ̀ tí ó sì bá nàbì jagun kan rí sallallahu alayhi wa sallam ará Yámánì ni Abu Muslim Khawlani ó ta ẹ̀mí rẹ̀ fọlọ́hún bísínẹ́sì tó ṣe pẹ̀lú ọlọ́run ó ṣe díìlì ńláńlá pẹ̀lú ọlọ́run ó dẹ̀ jèrè tọ́pọ̀ ńbẹ́ ó ta ẹ̀mí rẹ̀ fọlọ́run ṣe mọ̀ pé a kì í mọ̀ a kì í ráàrí dájú bí ẹ bá ṣe pọ́lọ́run bá sọ fún wa pé lágbájá yìí ẹni mi ni tó sọ wáàyí kalẹ̀ wáàyí ò sì sí mọ́ anabi sallallahu alayhi wa sallam ti kú òun sì níbẹ̀ yẹn anabi ọlọ́run àbá anabi fúnra ẹ̀ sallallahu alayhi wa sallam sọ fún wa pé lágbájá yìí ọlọ́run yọ́nú sí ẹni eré ni ara wa fún gbogbo wa pé ajásípẹ́ ni ire ni gbogbo èyí tó bá kù ẹni tá a bá ń pè lẹ́ni ire ìfura lásán la fi ń sọ̀rọ̀ àkíyèsí lásán la fi ń sọ̀rọ̀ ó lè yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run èyí ṣe tẹnu kò sọ̀rọ̀ àbú muslim Khawlani láti eh, how many centuries tó fi dì one thousand four hundred centuries eh, years one thousand four hundred years ti kọjá gbogbo àlùmọ̀sílámù ń sọ̀rọ̀ àbú muslim Khawlani dáadáa ń pẹ́ ní ire ni kí láà ṣe fọ́lọ́run tó fi wá jẹ́ pé ẹnu ọ̀tà sí lérí ọ̀rọ̀ rẹ̀ ó ta ẹ̀mí rẹ̀ fọlọ́run díìlì tó ṣe pẹ̀lú ọlọ́run ọlọ́run dẹ̀ ra ẹ̀mí yẹn lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ san owó tó jù bẹ́ẹ̀ lọ fún allahu akbar ilẹ̀ yamani ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀ òun ló pò kíkẹ́ abu muslim al-khawlani nígbà tó gba islam ń palẹ̀ máa ti lọ sí madina láti lọ́ọ́ ra anabi sallallahu alayhi wa sallam sójú ọ̀hún ọ̀mọ̀ ipá anabi ti ẹ ti ń kú díẹ̀ tí ó fàyè lẹ̀ ó wá wà yamani lárakùnrin kan bá nàró wọ́n ń pè ní aswadu lansi lọ́ba pèrè lánàbí ọlọ́run ó ní rí muhammadu anabi maka ni anabi àwọn ará ilẹ̀ madina ni ẹ̀yin ará yamani ni ẹ̀yin náà gbé tiyín lárugẹ ẹjẹ́ àgbé nǹkan tiwa lárugẹ ó ṣe jẹ́ nǹkan oníkan ní ọmọ ẹjọ́ yín lójú èmi tẹ̀ ń wò yín náà di di anabi ọlọ́run ni mí lòun náà bẹ̀rẹ̀ sí ni mo lóun gba wá yìí ní ṣe dírámà fún wọn bẹ̀ nígbà tó dẹ̀ jẹ́ nìkan tó burú àwọn tán jẹ́ lọ́ba lọ́ba àtàwọn títẹ́nu wọn tọrọ nílẹ̀ yamani níjọ́ náà wọ́n ti ń ṣe tiẹ̀ wọ́n ti wà lẹ́yìn ẹ̀ gbogbo àwọn kéékèèké tẹnu wọn tọrọ ẹ̀rù ń bà wọ́n àyà wọn ń já pé èè táwa ló lè kojú rẹ̀ tí ó sọ fún pé rọ́ nípa ẹ̀yà jẹ́ àmọ́ tán tá a bá ti rí i bó bá pẹ̀rẹ̀ lánàbí ọlọ́run ẹ̀jẹ̀ ala ti gbọ́ àwa sáàmọ̀ nínú kan wáyé pé anabi Muhammad nìkan yẹn gbogbo anabi ọlọ́run wọ́n ṣe rú sọ nínú Islam Islam faramọ́rú ẹ̀ tí wàhálà bá dé tó bá lè gbẹ̀mí rẹ lọ ẹ̀ nǹkan bá ní o wí ṣé ní tí wọ́n fẹ́ ká wí nù ẹ̀jẹ̀ á wì tẹ̀bá nínú ọkàn wáyé pé ẹ̀ kì í ṣòdodo wọ́n fẹ́ islam gbà wá láyè ká ṣe bẹ́ẹ̀ nígbà tí fìtínà tó bá rí i pé wàhálà ńláńlá délẹ̀ tó lè gbé ẹ̀mí yẹn lọ tó lè ba nǹkan tí ọ̀dà ńláńlá jẹ́ àmọ́ Abu Muslim Khawlani bóun ṣe roti ẹ̀ yàtọ̀ ó ní tí gbogbo wa bá dákẹ́ tá a bá ní amúrúsọ àwọn ọmọ wa generation ti ń bọ̀ lẹ́yìn àwọn ò ṣe bódodo ni wọ́n sọnù ẹnìkan gbọ́dọ̀ nàró tí ó sòdodo ẹnìkan gbọ́dọ̀ nàró tí ó kọ ìbàjẹ́ èmi ò sọ fún màá sọ kó lójú pé o kì í ṣànábì Ọlọ́run kálukú ń ṣe ha ha ha àmọ́ kì í ṣerú ẹ̀ ẹ bá ní ẹ bá ní ẹ sojú abẹ́ǹkò ọwọ́ tiẹ̀ mọ ẹwọ́ ọwọ́ tiẹ̀ náà bẹ̀ jẹ́ Abu Muslim Khawlani lòun ò kí ẹ̀ òun ọ̀ràn yẹn òun sọ kó lójú dúdú tó bá fẹ́fẹ́ mi òun ṣe kó fi ṣe ẹ̀mí rẹ̀ balẹ̀ sọlọ́run pé òun yàn dẹ́ ẹ̀mí òun fọlọ́run pátápátá díìlì tó ṣe pẹ̀lú ọlọ́run náà nù kí lọ́lọ́run fi san padà fún kí lọ́lọ́run fi san padà yín tí mo fi san fáwọn ànábì ọlọ́run ló fi san fún ló kọ́ rẹ̀ lè parẹ́ mèrè mèrè mèrè mèrè àtàṣọ yìí lọ́lọ́run dàbò títí tó fi fayé lẹ̀ abu ẹ eh, aṣíwájú là ń siwa yarí o bínú kí lójú tèmi náà ló ti ń sọ fún mi pé mi kì í ṣànábì ọlọ́run olóò kì í ṣànábì ọlọ́run ó dúró rẹ̀ nǹkan wọn ní sọ káàkiri pé òun e ṣànábì ẹ lọ́ọ́ pè wá gba ó déwájú ó tuntun sọ pé bẹ́ẹ̀ ni mọ̀nà ó kì í ṣànábì ọlọ́run ó kì í ṣànábì ọlọ́run àgbà ọgbẹ́ lójíṣẹ́ anabi muhammad nìkan yẹn anabi òun nìkan yẹn gbogbo àwọn òjíṣẹ́ ni abu musa ní al-aswadu lansi lọ́ba ni wọ́n lọ da iná iná náà kẹ́ iná náà bú rẹ̀ mọ́ ó tóbi ó ní màá jù ẹ́ sínú náà àbúmọ̀símù kàwéláni ní àti pé kí tí wàá ní àti pé kí tí wàá ní ṣé iná lásán ọlọ́run ló dá iná gbogbo tó o fẹ̀mí mi ṣe o fẹ́ fẹ̀mí mi ṣe mọ́rẹ́dì àlò kì í ṣànábì ọlọ́run Allahu Akbar ó dúró lójú ikú ó dúró lójú wàhálà ẹsẹ̀ rẹ̀ ọ̀yẹ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀tà ṣe nídìí òdodo tí yẹn bá rí òdodo kí yẹn ó dúró tì í ìwọ ló jèrè ń bẹ̀ òdodo lérè tó fẹ́ jẹ lára wa wàláhì tá a bá rí òdodo tá a bá sọ òdodo kọ́ ní benefit lára wa o ìwọ tó sọ lọ fẹ́ benefit ìwọ lọ fẹ́ dolóríire látara òdodo ẹgbẹ́ tàn Abu Muslim kàwọ́lá níyẹ̀wò oríire ìwo ló ṣe látara òdodo tó sọ níjọ́ náà wọ́n jù sínú náà o wọ́n jù sínú náà ó yẹ kó parẹ́ ó yẹ parun ọlọ́run wá fọ̀rọ̀ rẹ̀ ṣe wáàsí fún gbogbo àlùmọ̀ Islam ń jẹ́ wáàsí lánàá ń tún jẹ́ wáàsí lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ ó tún mọ́ jẹ́ wáàsí lọ́la anabi Ibrahim aleyhi salatu wa salam òun la gbọ́nù tán pé wọ́n sọ sínú náà àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ sọ sínú náà ọlọ́run ní kúlúnà yá náà rúkún ní bardan a ní kí iná di tútù wá sàlámán kódà láàfíà alá ibrahim fún ibrahim àṣọtúkù lẹ́yìn tọ́lọ́run ó tún ṣe ọba tó ṣe tà ibrahim tó ṣe ti abu muslim khawlani wàláhì ọba náà kú o ọba náà kú ń gbọ́ gbogbo tí ń sọ lọ́wọ́lọ́wọ́ ń rí ọ ń rémi náà lé ní báyìí ẹni bá tún ṣe tán àti ṣerú díìlì yẹn pẹ̀lú ọlọ́run èrè yẹn ò tún tán lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run tún lè fi sàn án wọ́n sọ abu muslim khawlani sínú iná iná òjò àwọn ẹ̀gbá wa tàn míì ọ sọ fún wa pé wọ́n sọ sínú iná àwọn èèyàn rí ti ń kírun nínú iná iná tó tóbi tọ́kẹ̀ tó tóbi ni wọ́n jù sí kínní náà wá jẹ́ ìbànújẹ́ ńláńlá fún ọkùnrin tán pè ní aswadu lansi aswadu ìtumọ̀ ọkọ rẹ̀ gan tún wá ṣe mọ́ lára ńjọ́ náà torí aswadu nǹkan dúdú ní jẹ́ aswad ọlọ́run wá dúdú ojú rẹ̀ ọlọ́run dójú tì í ọlọ́run dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ láwùjọ àwọn ọmọdé láwùjọ àwọn obìnrin láwùjọ àwọn tán ti ń ṣe tiẹ̀ tán ti rò pòótọ́ ni ní kálukú wọn pa ah, ẹdún kí ló fi mú wa mọ́lẹ̀ tẹ́lẹ̀ náà kálukú ṣẹ̀ṣẹ̀ wá ń láyé àti sọ fún pé ẹ ṣànábí ọlọ́run ẹ ṣànábí ọlọ́run àwọn tánjọ́ mọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ rẹ̀ wọ́n á tètè fún onímọ̀ràn láwọn tánjọ́ ń purọ́ fúnra wọn ní pé aṣáájú sí gbọ́mọ̀ràn gbogbo ọjọ́ yìí wa bó ṣe ń lọ ní pé fèkì ní kinní yìí ń pè é ṣànábí ọlọ́run tòótọ́ tó bá fẹ́ jẹ́ kí gbogbo ìjọ tó ti kójọ tí wọ́n ti rò pa ànábì nìyọ́ yìí tó bá fẹ́ jẹ́ wọn túká mọ́ lérí ọ tètè lé ọkùnrin yìí nínú ìlú ọkùnrin tí ń pẹ́rẹ́ ní àbú mùsùlùmí kàwé lánìí ẹ̀ lé e nínú ìlú tọmọtọmọ àti tayátayá wọ́n pìmọ̀ pọ̀ wọ́n lé Abu Muslim al-Khawlani jáde kúrò nílùú Yaman ó jáde ọ̀rọ̀ èmi náà ti fẹ́ fi ìlú lẹ̀ tẹ́lẹ̀ mo fẹ́ lọ ra anabi sallallahu alayhi wa sallam ìgbà tí ó dé Madina sí ó rí pa anabi sallallahu alayhi wa sallam ti fàyè lẹ̀ kò láǹfààní àti ra anabi sojú sallallahu alayhi wa sallam nígbà tó wá dé Madina wọn lọ́wọ́ àánú mọ́sálásí anabi ní Madina ní ti ń kírun ìyànná fìlà ibi tí ti ìyànná fìlà lọ́wọ́ Umar ibn al ń wò lọ́ọ̀kan báyìí nígbà tó parí irun pé Umar rí i pé àjòjì ni ẹ̀ ojú yìí òun ò rí rí nínú ìlú tẹ́lẹ̀ arákùnrin wa ń bí aráàlú wo ni ọ́ níbo ló ti wá ó ní yámọ̀nì ni òun ti wá òun tọpa ànábì sallallahu alaihi wasallam ni òun sì bá ikú wọn ló ti fayé lẹ̀ ẹ̀ yámọ̀nì ló ti wá pé kan ń yámọ̀nì láìpẹ́ yìí arákùnrin kan ọlọ́run kan ti ń pèrè lánàbí ọlọ́run bẹ́ẹ̀ ti ń jẹ́ fún wa ń làbárì kí ló ṣẹlẹ̀ wọn mọ̀ pé ni tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí gangan náà làwọn wà wájú ẹ̀ ẹ kálẹ̀mí rẹ ni iṣẹ́ mọ̀ pé ńjọ́ tá a bá rí nǹkan rẹ̀ kan ṣe tọ́lọ́run bá daṣọ ìbò wa àá tún fi proud tí ń túmọ̀ sí wípé a kì í ṣẹni ọlọ́run tòótọ́ àbẹ́ ráwọn ẹni re ni àwọn tán pera wọn lẹ́ni re sọ́rí wọ́n bá yìn wọ́n níṣojú wọn ẹ tí wọ́n ń sọ kàràmọ́ọ̀tù wọn tán ń sọ dúdú mèremère wọn ẹ nítojú tiẹ̀ náà nínú rẹ̀ yóò ti mọ kódà bí wọn bá tún sọ òun ni yóò tún mọ sọ fáwọn ọmọ kíwà táwọn mùrídìí pé kí ló dé tẹ̀yìn mi kí ló dé tẹ̀ mọ́ bàbàrà mi báwọn ọmọ kíwà àfa àlágbájá ti mọ́ bàbàrà rẹ̀ òun ni yóò tún mọ báwọn ọmọ kíwà ẹ̀wí sí pé wọn mọ bàbàrà òun àwọn ẹni eré tòótọ́ kì í rí bẹ́ẹ̀ o àwọn tó bá ti fèkì ni wọ́n mọ rí báwọn Abu Muslim Khawlani kò fẹ́ jẹ́wọ́ ń pò òun nìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ sí kò sì tún fẹ́ purọ́ ọ̀rọ̀ wa dà débi táṣìírí padà kí ṣé o mọ̀ ń tọ̀hún àti pé ṣẹlẹ̀ o gangan ló ṣẹlẹ̀ bó ló ṣe ṣẹlẹ̀ sọ fún wa Abu Muslim Khawlani wa ni wọ́n ń pọkùnrin kan ní wọ́n ń pọkùnrin yẹn ní Abdullah Abdullah is ló kọ rẹ̀ ó ní wọ́n ń pọkùnrin yẹn ní Abdullah ìṣẹ̀lẹ̀ náà wá ṣẹlẹ̀ báyìí láàrin ọkùnrin yẹn àti aṣíwájú là ń sí ó wá sọ bígbà pé ó ń rìpọ́ọ̀tù fún wọn nígbà tó wá rìpọ́ọ̀tù fún wọn tán ń mọ̀rù ń bíi pé ǹjẹ́ wọ ọmọkùnrin yẹn personally ṣo ní relationship pẹ̀lú ẹ̀ ṣo lè ju ẹbí rẹ̀ fún wa kò fẹ́ purọ́ kò sì fẹ́ jẹ́wọ́ níbi tí tí ń tẹ́ńtà try láti rojọ́ yẹn lọ́nà tí òfin ní táṣírí òfin ní tú pé òun ni kánmọ́ bá a mọ́ fojú ẹni rè wò kánmọ́ bá a mọ́ yín torí ẹni rè tó bá rí lò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ òun lẹ́ni rè kò ní máa fẹnu ara ẹ̀ sọ pé ẹni rè ní mí kọ́ mọ ju ìbò òun ṣe jẹ́ bí ṣe wá ń gbìyànjú àti rújú ara fún wọn mọ̀rọ̀ nígbà tẹ́jọ́ pé ẹni rè lòun náà ẹni ọlọ́run lòun náà ọlọ́run fún lára ikú búra fún mi ṣé ìwọ gangan ló ń tọ̀ Abu Muslim Khawlani wá ni láti jẹ́wọ́ nígbà tí ó jẹ́wọ́ fún Umar radiyallahu ta'ala anhu Umar mú lọ sọ́dọ̀ Abubakar Umar dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ah, mo dúpẹ́ tọ́lọ́run tí ì pa mí tó ní kí n fẹ́yìn jírí aliuma nabi sallallahu alayhi wa sallam mẹ́mbà ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tírú tó ṣẹlẹ̀ sí anabi Ibrahim lọ́jọ́ kìíní àná ṣẹlẹ̀ sóhun náà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ní kọ́jú òní ọ wáyé ó mu déwájú Abubakar abu muslim khawlani Dabi látijọ́ náà nínú islam ó dẹni òkìkí ó di mọ́lẹ̀ gbàgbé ìtàn rẹ̀ ó kúrò ní fabrication ìtàn rẹ̀ kúnnú gbogbo tíra islam abdullahi ibn mubarak kọ tíra zudu afagba islam ó fi gbogbo tán abu muslim khawlani àwọn ìtàn rẹ̀ àti karamọ́tò rẹ̀ lóríṣiríṣi tí yàn ọ́dọ̀ tí ó fẹ́ mọ̀ dàbí superstition pé ṣe lè possible irú àwọn miracle ńláńlá wò nítorí tó fi kú miracle ní í sí i bọ́ bá ṣàdúrà fún yàn yọ̀ọ́dúrà bá fọ́jú déwájú rẹ̀ bọ́ bá ṣàdúrà fún ojú ọ̀la Abu Muslim al-Khawlani tó fi fa ayé lẹ̀ ẹ wò ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ ẹ ẹ wo ọjà kan tó tà fún ọlọ́run ẹ wá wo ohun tọ́lọ́run fi dá a padà fún un látàyé kó tó dijọ́ àlùkìyàmọ̀ bọ́ bá ṣàdúrà lẹ́ẹ̀kan náà yọ̀ọ́dúrà wọ́n bá ń wójò wọ́n sọ fún wọn lọ́ọ́ báyìí kí wọ́n bá wa bẹ lọ́hùn kójò rọ̀ lẹ́ẹ̀kan náà tó bá ti bẹ lọ́hùn òjò sì máa rọ̀ Abu Muslim al-Khawlani Abdullahi ibn Mubarak wa pitan rẹ̀ nu zudu Alimamu Ahmad ibn Hanbal òun náà kọ tírà zudu ó kó abu muslim khawlani sibe bam abu dawud sajistani tó ní sunanu abi dawud òun náà kọ tírà zudu ó kó tàn ẹ abu muslim khawlani sibe bam alimamu ibnu hibban ibnu hibban tó kọ sọ̀híhun nù sọ̀híhun ibnu hibban rẹ̀ òun náà kó tàn ẹ abu muslim khawlani sibe àwọn àfa àwọn àfa àwọn àfa àwọn àfa imamu haki ẹ imamu haki nínú dalailu nubuwa ìtàn abu muslim khawlani kúnbẹ̀ bíbà alimami alẹ abu umar ibn abdulbar nínú isti'abu rẹ̀ ẹ ó kú tán abu muslim khawlani alimami ibn asakir nínú tarihu damashq ó kú tán abu muslim khawlani alimami ibn kathir nínú bidaya nihaya kú tán rẹ̀ alimami zahabi nínú siyaru alami nubala kú tán rẹ̀ alimami ibn kudama nínú arikọtu walbuka kú tán rẹ̀ àwọn àfáà mélòó la fẹ́ kà islam tí wọ́n pìtàn abu muslim khawlani tó ti kúrò ní pé superstition àbí fabrication alimami eh, asfahani ṣe ń jẹ́ abunu emil asfahani nínú heliatul awliya òun náà pitan rẹ̀ síbẹ̀ ẹnu kò ìpẹ́ nìire ni àwọn karamọ́tù rẹ̀ lóríṣiríṣi tó tóbi tó tóbi tó tóbi ìṣẹ̀lẹ̀ mèremère àṣetòótọ́ ni pé ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ nínú suratu tauba ẹ àyà one hundred and eleven one hundred and twelve ń pè ní Allah ashtara minal mu'minina anfusahum بأن وإن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله Ọlọ́run ni mo ti rà mo ti rà á pa lọ́wọ́ dúdú mùmíní òdodo ẹ̀mí wọn mo ti ra ẹ̀mí wọn pamọ́ wọn lọ́wọ́ pé ẹ ta ẹ̀mí yín fún mi torí mo fẹ́ ní í lò Ọlọ́run lè lo ẹ̀mí yẹn síbi òdodo kan ẹ ìbàjẹ́ kan tí ń ṣẹlẹ̀ níbì kan lọ́ọ́ lo ẹ̀mí tiẹ̀ síbẹ̀ láti fi tún un ṣe ọ̀nà pátápátá fọlọ́run láì ní ronú ọmọ láì ní ronú ìyàwó pé àmọ́ ah, mọ̀ lọ́mọ láyé mọ̀ wọ́n fìyàwó lẹ̀ tán bá mọ̀ kú ta ni ọmọ tọ́jú wọn ṣé wọ́n lọ ń tọ́jú wọn jọ́tọ̀ ń bẹ láyé ṣé wọ́n lọ ń tọ́jú wọn jẹ́ tó bá jáwa là ń tọ́jú ọmọ ni kí lédè tọ́mọ òrukàn ń ṣàṣeyọrí tẹni tó sì lóbi láyé ń ṣàṣetì ọlọ́run ní tọ́jú ọmọ àwọn ẹni rí ọlọ́run ti ra ẹ̀mí wọn lọ́wọ́ wọn wá àmúwá àlàhùn gbogbo property tán ní àtowó tán kójọ ọlọ́run ti rà á wọ́n ti sọ ọ́ di tọ́lọ́run bí anna lahumul janna ọlọ́run ní tí mo fẹ́ fi dì fún yín tí mo fẹ́ fi tà fún yín lálìjánná yuqatiluna fi sabilillah ẹ máa bá mi jà sójú ọ̀nà ọlọ́run ọba fàyàkùtùlùnà wáyùkùtàlùnà ẹ pààyàn wọn pa yín tó bá ti di níbi ogun ẹ̀sìn wádàánà alẹ́ ìhìn àká ọlọ́run ládéhùn òdodo ni tí mo ṣe o èmi kì í yapa àdéhùn mo ṣàdéhùn yẹn fi taurat kì í ṣe kì àwọn followers rẹ̀ àwọn tán jọmọ Ísírẹ́lì mo ṣàdéhùn fún wọn nínú àtàwọ́rá wípé tẹ́ ẹ bá lè bùn mí lẹ́mìí yín èmi náà fún yín lálìjẹ́nà price àlìjẹ́nà òun ni kẹ́ gbẹ́mí yín àti gbogbo property yín kẹ́ gbé wá fún mi màá tà á fún yín mo tún ṣàdéhùn yẹn fi Injil nínú tẹ́rà tí mo fún ànábì yẹn sá gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì yẹn sá tí wọ́n tẹ̀lé e tán gbàgbọ́ lódodo tí kì í ṣe tirọ́ mo ṣàdéhùn yẹn fún wọn pé tẹ́ ẹ bá fẹ̀mí yín jà fọlọ́hún tẹ́ ẹ fẹ̀mí yín pátápátá lẹ̀ fọlọ́hún àti gbogbo ntẹ́ ẹ ní màá fàlì jẹ́nà sàn yín lẹ́sàn mo tún wá ṣàdéhùn yẹn fil kùránì nínú kùránì tẹ́yìn mùsùlùmí tún gbámú yìí mo ṣàdéhùn yẹn bẹ̀ fẹ́yìn náà wàmán awfa bí adi min Allahi ta ló mà déhùn mú ṣe tọ́ dàbí ọlọ́run fastabshiru bíbẹ̀ yẹn kún mú lẹ́dẹ̀ báyà tó ń bẹ̀. ọlọ́run wa ni mo kí yín kú oríire ẹ máa dunnú ẹ máa yọ̀ lérí díìlì tẹ́ ṣe pẹ̀lú ọlọ́run ẹ̀mí tẹ́ ná fún ọlọ́run property tẹ̀ ná fún ọlọ́run n tí n fi san fún yín ha profit ńláńlá lẹ́rìí ńbẹ̀ wàdálíkà wàlí fáwọ́sọ láàbìm ẹni ọlọ́run bá bá ṣe díìlì tọ́ra nǹkan lọ́wọ́ ẹ̀ ntọ́lọ́run ó fi san padà fún ntọ́lọ́run ó fi san padà fún yọ yà òun náà lẹ́nu pé kí lòun á ṣe fọ́lọ́run tó tó báyìí ọlọ́run ní àtà ibùnà àwọn tó bá túbá ni mò ń bá wí ẹni tí ń tí ń ṣẹ̀ṣẹ̀ tọ́wọ́ apá tí ń kémi ò ní purọ́ mọ́ mi ò ní ṣe ṣìnà mọ́ mi ò ní jalè mọ́ mi ò ní lu jìbìtì mọ́ mi ò ní ṣẹbọ sọ́lọ̀ mọ́ báàbù Muslim Khawlani náà ṣe fẹ́ bọ́ọ̀lẹ̀ bó ṣe fi ẹ̀sìn tí ń ṣe tẹ́lẹ̀ ẹ̀lẹ̀ tó wá jọyìn ẹ̀sìn ànábì aláàbìdù ni àwọn tó ń sin lọ́hún nítòdodo tó kúrò ní ti kárí mi wọ́n ń sin lọ́hún níbi ọ̀rọ̀ wọ́n ń sin lọ́hún níbi ìṣesí àwọn alázìkiri alhamiduna àwọn tí wọ́n mọ̀ pé dá fọ́lọ́hún tún á máa ṣe ìyìn Ọlọ́run ní gbogbo ìgbà ọ̀rọ̀ rere rere rere rere ìṣesí rere ni wọ́n máa ṣe wọn náà Abu Muslim Khawlani jaharun bidhikr tí n bá ń ṣe àzikiri ìmọ̀ pariwo ṣe làwọn ọmọ kéékèèké fi máa pè ń wèrè ìṣẹ̀mí rẹ̀ tó fi fayé lẹ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n dá nǹkan mọ̀ ní wèrè làwọn ọmọ wọn máa pélé lérí ni tí n bá ń bọ̀ láti mọ́ṣáláṣí ọmọ pariwo ṣàzikiri Allahu akbar làzikiri tí wọ́n ló dínú mọ́jú tí n bá sì ń lọ mọ́ṣáláṣí náà n bá ń bọ̀ wálé padà dúdú bí n bá ń lọ àzikiri àzikiri tariwo tariwo ní mọ́ kódà nínú tán fi máa pè ń wèrè ní pé tó bá sùn lálẹ́ ẹ tí ó bá sùn ní àsìkò tí ń bá mọ́ tí ó bá yẹ kó sùn tó bá sin lọ́hùn tó ti mọ̀ pé àsìkò òun lòun máa fi ṣe náà fìlà fọlọ́hùn ó ti wá ní kòbókò kan tí máa na rẹ̀ ó kòbókò síbi kan yóò máa wá já rẹ̀ lọ́rẹ́ gbígbà pé èèyàn ń jọmọ lọ́rẹ́ yóò máa na rẹ̀ lẹ́gbàá pé kílẹ̀ tó ń sùn kílẹ̀ tó ń sùn ń ló jẹ́ káwọn ọmọ kéékèèké máa ṣe bí àbí wèrè ni bí wọn náà ṣe máa pa àwọn kan wèrè tó mọ̀ pé ó ṣe ṣe kí wọ́n jẹ́ àlàábìdùnà ọlọ́run láwọn tí mo ládéhùn yìí fún àwọn tó ń fi gbogbo ara sìn mí alhamiduna àwọn tí wọ́n ń dúpẹ́ fẹ́mi ọlọ́run ọba àwọn alázìkìrí as-sa'ihuna àwọn aláwẹ̀ arraki'una àwọn tí wọ́n máa rúkú fọlọ́run as-sajiduna tí wọ́n máa forí balẹ̀ fọlọ́run àwọn akírun àwọn akírun wọn láwọn méjì kan wà Abu Muslim Khawlani lọ́njọ́ kan wọ́n fẹ́ lọ kí Abu Dawud lọ́gba ìtàn yìí wá nínú eh, zuhudu rẹ̀ ṣé mo sì sọ gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ tán Abu Muslim Khawlani bí wọ́n ṣe pọ̀ tó lẹ̀ káwọn references náà nìyẹn fọlọ́mọ kí o tó bá tún fẹ́ wá ìdíjú báyìí lọ wọn láwọn méjì kan lọ kí njọ kan sílé ẹ sí mọ́ṣáláṣí wọ́n fẹ́ yọ wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ ẹ̀ẹ́ wọ́n wá ń retí pé yóò ṣetán ń ṣe náà fìlà lọ́wọ́ yóò ṣetán yóò ṣetán kọ̀ yábọ̀rọ̀ wọ́n wá ń filà ká ìbáná fìlà yẹn lọ pé ó di mélòó ó di mélòó ó di mélòó pẹ̀lú ògùn ọlọ́run òun ọ̀mọ́ ipẹ́ nìkan kan dúró dè òun wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́run kó tó kó tó ṣetán náà fìlà pé òun ṣetán wọ́n ka náà fìlà three hundred ẹmọye wákàtí tó lò ń dín pé òun ṣe náà fìlà wọ́n ka náà fìlà three hundred mọ́ lọ́wọ́ níbi tí ń ṣe náà fìlà ń bẹ̀ kó tó wá di pé ńgbà tán sọ fún mi pé a fẹ́ bá yín sọ̀rọ̀ ah, ẹ bá ti sọ fún mi látẹ̀ẹ̀kan èmi ọmọ èmi ń bá tèmi lọ nìyẹn olùfaragbolẹ̀ fọlọ́run ni wọ́n olù ẹ olùsọ ẹ̀mí wọn lẹ̀ fọlọ́run ni wọ́n olùná àkókò wọn sídìí tọ́lọ́run ọba ni wọ́n ńlọ́lọ́run náà fi ń fi mèremère tó tóbi ní fi ń san wọ́n lẹ́sàn-án rẹ̀ ọlọ́run ní al-amiruna bil ma'ruf wọ́n máa pàṣẹ rere wọ́n máa ṣe wáàsí fáráyé wan nahuna anil munkar àwọn tí wọ́n ládéhùn yìí fún àwọn tí wọ́n rí ìbàjẹ́ tí wọ́n ní dákẹ́ àbú mùsùlùmí ọ̀ dákẹ́ o níjọ́ tí gbogbo èèyàn dákẹ́ ní yámánì ọ sọ ọ kojú ẹ ó gbájé kojú onísọ ọ sọ kan aṣáájú là ń sí lójú pé kì í sànẹ́bí ọlọ́run ó ṣe násàrà fún ímánì ó gbé ímánì lárugẹ níjọ́ tí náà rẹ̀ fẹ́ kú ní yámánì ọlọ́run ló ṣe báyìí tán èmi náà ó dá dáadáa padà fún ọ ọlọ́run alhafiduna lihududillah àwọn tán bá ń sọ ìwọ ọlọ́run wọ́n máa ń ṣọ́ra sọ̀rọ̀ kán máa bá a ṣiṣọ́ wọ́n máa ń ṣọ́ra ṣe kán máa bá a ṣiṣẹ́ wọ́n máa ṣọ́ra nìkan má bàa ṣìrìn gbogbo tí ń jófin ọlọ́run ṣe àti mọ́ṣe rẹ̀ aláàlẹ́ àtàràmù wọ́n mójútó èwo ló tọ́ èwo ni ò tọ́ èwo ló yẹ èwo ni ò yẹ àwọn tán bá máa ṣòfin tó tó òfin ọlọ́run ọba bẹ́ẹ̀ láti mú lò láti tẹ̀lé ọlọ́run ní wà bashiril mu'minin ẹ bá ń dùn gbogbo mu'minin ẹ bá ń dùn wọ́n nínú àwọn ni wọ́n jèrè àwọn ni mo bá ṣe díìlì tí wọ́n jèrè díìlì wọn ọlọ́run ṣá sínú àwọn tí ó Abu Muslim al-Khawlani nínú kàrámà tó tún ṣẹlẹ̀ sí kàrámà tù rẹ̀ pọ̀ gan-an láwọn ìṣẹ̀lẹ̀ mírèkù ńláńláńláńláńlá wọ́n ní jọ́kan wọn àtìyàwó ẹ̀ irú ìyàwó tọ́lọ̀ ń sì fún ẹni tí lànà tiẹ̀ náà jọ tọkọ rẹ̀ ni ẹni tó bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tí ń bá ń ṣẹ̀sìn rere níyàwó rẹ̀ ẹ̀ẹ́ Abu Muslim Khawlani ni wọ́n ní jọ́kan òun àtìyàwó àtàwọn ará ilé rẹ̀ wọ́n wá kí làwọn jẹun ò rí bọ̀rọ̀ wọ́n wá túlé túlé túlé wọ́n ṣáà wọ́n dá gbogbo síra wọn rí ipò àwọn sílè mélòó kan lé owó díẹ̀ wọ́n á ṣàjọ wọn gbá dúdú ẹ̀ síra wọn àbú mùsùlùmí ni ẹ kó dúdú ẹ̀ wá ọ̀wọ́n lọ fi wá ń tọ́ba ká lọ́jà tó ṣe é rà tá a jẹ ọ̀wọ́n lọ wá wá ńlọ́ba jáde wọ́n sì fọkàn sí pé kò ní pẹ́ tí ó fi wọlé ìgbà tí ó sì wọlé yóò ra ń jẹ bọ̀ wá ẹni eré tá ló ti bun gbogbo ayé ó ti bun ọlọ́wọ́n ọba ní gbogbo ayé rẹ̀ ó sì ti bun ọlọ́wọ́n ọba ní gbogbo ohun tó ní irú wọn tẹ́ ẹ bá bá wọn pàdé tẹ́ ẹ bá tẹ́ ẹ bá da ijọ́ lẹ̀ fún wọn pé níṣòro a ní pírọ́blẹ́mù báyìí àrùwò àrùwò ṣùgbà àwọn ọmọ mi wọ́n fẹ́ lé wọn léèwé láńlọ́ọ̀dù wa wọ́n fẹ́ lé wa lé wọn ò ní gbádùn ara wọn mọ́ tẹ́ ẹ bá ti sọ pírọ́blẹ́mù tẹ́ ẹ ní fún wọn kọ́dà tọ́hún náà bá tiẹ̀ ní pírọ́blẹ́mù tó ju tiyín lọ tí yìí tẹ̀yìn ní tí ò tó tiẹ̀ ni ó jẹ́ lógún jù ju bùkátà ara tiwọn lọ wọ́n gbàgbé tara wọn lẹ́ẹ̀kan náà nígbà tẹ́ ẹ bá ti ń sọ tiyín bí tiyín ó ṣe lójútu bí ó ṣe bíyà ni wọ́n máa sanná ní káàkiri ọlọ́mọṣà fi wá sínú àwọn ẹni rẹ o ntọ́lọ́n fi máa gbà yẹn lẹ́rú tọ́lọ́n fi máa sọ yẹn di wàlẹ́ ọlọ́run náà nù Abu Muslim bá pàdé tálíkà kan ntọrọ owó ẹ ẹ ọba wa bá ń pè ẹ dákun ẹ ṣàánú mi ẹ bòmí láṣìírí mo níṣòro ni ọkà àdúgbò ṣòro tó ní òun ò rí jẹ òun ò rí mu òun ní wàhálà nù òun ní wàhálà nù sẹ̀mí ayé òun àfúnfẹ́ kí láwàá ṣe báyìí owó díẹ̀ tó kù lọ́wọ́ tèmi náà ni ìyàwó àtọmọ àti gbogbo aráalé tí mo fi lè ibi ń pa wọn náà nígbà tá a gbálé síra wọn náà mo rí díẹ̀ yìí afẹ́fẹ́ ránjẹ tí wọ́n jẹ náà ni èmi tó ń wò yìí ganú ebi mọ́ wa kí ni ká ti ṣe báyìí àwọn kan sì ń bẹ tán bá ń tọrọ owó lọ́wọ́ yín wọ́n yarí kan lẹ́ni kò ní gbọ́ tẹ́yìn ẹ bá lẹ́yìn gan níṣòro kò ní yóò tún sọ tiẹ̀ lọ ní pé tiẹ̀ là tiẹ̀ priority ó ní ẹ dákun ẹ bò mí láṣìírí ọ̀ ẹ bá jẹ dákun ẹ̀bùn mi lẹ ṣàṣàánú mi díẹ̀ tẹ ní bẹ lọ́wọ́ yìí náà tẹ bá fún mi ọ̀ràn kankan nù ti ń ṣe mí bó wàá ní kémi ó ṣe tara tèmi sí. ànànà ànànà àbú Muslim Khawlani padà kówó owó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fẹ́ẹ́ fi ra ń jẹ fáwọn ìyàwó àtàwọn aráalé ó padà kówó lẹ̀ fún arákùnrin tálíkà yìí ó kówó lẹ̀ fún gbà tó kówó fún tán ní làákàyè rẹ̀ wá ń bí pé ẹ̀dúná kí ni mo lọ lé nísìn kí làwọn ìyàwó jẹ kí làwọn aráalé ó jẹ kí lèmi náà jẹ kí ni kí n ti ṣe báyìí ojú àánú ti gbé tójú àánú bá ti gbé wọn wọn ti ṣoore tán tó máa rántí tara wọn pé ìmọ̀ tí ì ṣe fúnra mi ìmọ̀ tí ì ṣe fọ́mọ mi ìmọ̀ tí ì kọ́lé kalẹ̀ fáwọn ọmọ tèmi náà ìmọ̀ tí ì ra property táwọn ọmọ tèmi náà jogún kí n kí n wá ṣe báyìí àbú muslim wá wà nù kí ni kóhun ò ṣe kí ni kóhun ò ṣe ní kíní kan bá sọ sí i lọ́kàn yìí pé ẹ ìtòsí ibi sọ́ọ̀mẹ̀lì tán ti máa ń fa pákókú lọ wà sawdust ti ń bẹ ńlẹ̀ ńlẹ̀ lọ́ọ́ sa díẹ̀ ńbẹ̀ lọ́ba palẹ̀mọ́ sawdust lọ́ba kó sínú ló bá kó sínú apẹ̀rẹ̀ ọ̀pọ̀ ńlọ́ba rẹ̀ nìkan ó ní lábájá ṣe ọ̀nà lè wà ló ń lọ bá mi gbé ẹrù yìí fún ìyàwó mi sawdust ló kó sínú apẹ̀rẹ̀ ọ̀pọ̀ ó ní bá ń gbé e fún ìyàwó mi ẹ̀ẹ́n kí n gbé e fún ìyàwó yín tọ̀hún bá gbà wọn ọmọ tán fẹ́ fi ṣe lọ́ba sì lọlé lọ́lọ́ fi sawdust jíṣẹ́ Abu Muslim Al-Khawlani ò lè lọlé látàárọ̀ tó ti jáde ojú ń tì pé àti gbọ́ kí ni kóun wí tóun bá délé tán bá ló ń jẹ dà tán sì mọ̀ pé òun kó jáde kí ni kóun wí kóun wá sọ fún wọn kóun ti fowó ṣe sàárà sínú ìyàwó òun ó dùn sínú àwọn aráalé ó dùn kò mọ bí ó sì ṣe kò lè lọlé ó wá wà nílé ó wá wà ń ta fa látàárọ̀ títí tí ilẹ̀ fi ṣú nígbà tó wá dọwọ́ alẹ́ ọyọ wọlé bákan bákan ìyàwó rí ẹ ti dé ẹnu ni mo ti dé gbà tí ọmọ bí ó ṣe kò mọ bí ó kojú ìyàwó ẹ̀ ah, kí lè tẹ wá pẹ́ ń ta tó bẹ́ẹ̀ àti retí yín retí yín kódà nígbà tá a rí yín bọ̀rọ̀ àwa ti jẹun àwa ṣẹ́ ti yín kù ó ní ẹ jẹun ẹṣẹ́ tèmi kù ó ní bí ó ti róúnjẹ ah níbo la ti róúnjẹ báwo ìyàwó níbo la ti róúnjẹ irú ìbéèrè wo nu oúnjẹ tẹ́ ẹ fi ránṣẹ́ náà ni oúnjẹ tí mo fi ránṣẹ́ oúnjẹ tí mo fi ránṣẹ́ ẹ sáwò oúnjẹ wo ni ah ẹ tún mo oúnjẹ tẹ́ ẹ fi ránṣẹ́ tẹ́ ẹ lọ́ọ́ rà láàárọ̀ tẹ́ ní kí ládájú ó gbé wá náà lájẹ́ ẹ àṣìṣe ti yín kú nígbà tá a rí yín bọ̀rọ̀ wọ́n sì gbóúnjẹ sí iwájú ẹran bẹ́ẹ̀ gbogbo tó dùn jẹ nígbà náà wàrà ń bẹ́ẹ̀ ah, oúnjẹ tí mo fi rán ládájá sawdust tí mo fi rán abu muslim Khawlani wa pìtàn fún ìyàwó àti gbogbo ara lé tóun ṣe gangan àti ntọ́sẹ̀lẹ̀ àwọn tàn ní rárá o oúnjẹ ní bẹnu apẹ̀rẹ̀ tó gbé oúnjẹ gidi tí ń gbóná ní bẹnu apẹ̀rẹ̀ tó gbé wálé fáwọn òbó ló ṣe yí padà ọyọ lọ́hùn sí bọ́lọ̀ ń ṣe mọ̀ ṣe kàràmọ́tò rẹ̀ fáwọn ẹni rẹ̀ nù àìmọye ogun àìmọye ogun ni wọ́n sọ nínú tàn táwọn mùsùlùmí ọ̀fẹ́ lọ jà ní ilẹ̀ róòmù lásìkò abu muslim Khawlani tí wọ́n máa jà òun tóróhùn náà máa tẹ̀lé wọn lójú ogun tí wọ́n bá débì kan tán kan odò tí wọ́n mọ bí ó ṣe gún ó ti kọjá ó ti bẹ lọ́wọ́n ọba fáwọn mùsùlùmí rí tí kálukú sì rìn lérí odò tí wọ́n sì já sínú odò nígbà tí ò sọ́kọ̀jú omi wọ́n rìn lérí odò wọ́n sì já sínú odò tí wọ́n bá ní pé yẹn rìn lórí odò yẹn rìn lérí òfurufú ọlọ́run ṣe bẹ́ẹ̀ fábùn mùsùlùmí Khawlani ìtàn rẹ̀ pọ̀ gan karamọ́ọ̀tù rẹ̀ pọ̀ ẹ jẹ́ n sọ kan gbẹ̀yìn kí n fi parí ẹ̀ Ibn Asakir ó sọ nínú Tarikh Damashq wọn ló ní Abu Muslim Khawlani ó ní tẹ̀sùbá kan tó tóbi tí ma fi tí ma fi ṣe àzíkìrí nílé rẹ̀ wọ́n á ní níjọ́ kan Eh, ń ṣe tẹ̀sùbà lọ́wọ́ ó ti wá sùn lọ ó ti sùn gbàgbéra síbi tí ń ṣe ń ṣe àzíkiri n tí ó rí nígbà tí yóò tají ni pé nǹkan gbọ́hùn àzíkiri ń gbọ́hùn àzíkiri kọ́ mọ́ bí ohun náà ti ń wá ta ni à ń ṣàzíkiri ń gbọ́ subhanallahi ya mumbita nabati subhanallahi ya mumbita ya bí ọba ti ń sọ fún irúgbìn kọ́ mímọ́ fún olúwa ọba tó ní kí irúgbìn ọmọ wù mímọ́ fún olúwa ọba tó ní kí irúgbìn ọmọ wù bí ṣe ń gbọ́nu ṣé ẹ̀sìn mọ́ pé tán máa fi hun tẹ̀sùbà ńjọ́ náà òun ni àwọn kóró ẹ àwọn kóró tí ń bá máa bẹ nínú àwọn èso tí máa wù ni wọ́n máa ṣàjọ tán máa fi sín tẹ̀sùbà ńgbà náà ó wá yà lẹ́nu níbo lohùn yìí ti ń wá nígbà tí ó tají tí ó rí ó rí i pé tẹ̀sùbà tóun mú dání ń eh, farẹ̀ bí ìgbà pé nìkan fa tẹ̀sùbá àmọ́hùn lọ́wọ́ tẹ̀sùbá yẹn ò yé farẹ̀ ń farẹ̀ lọ ń farẹ̀ lọ azikiri yẹn ohun azikiri tóun sì ń gbọ́ ń jọ gangan nu tẹ̀sùbá yìí lohun yẹn ti ń jáde ọ wá pé ìyàwó òkè dúdú ara ló jí dúdú wọn kí ẹ wá wo nǹkan dúdú wọn náà rí nǹkan ha irú ìṣẹ̀lẹ̀ ó tún leléyìí irú ìṣẹ̀lẹ̀ ó tún leléyìí ó ṣàzikiri ṣàzikiri débi pé ẹ àwọn ẹ̀dá míì tọ́lọ́run tún dá tí ń bẹ ń tòsí ẹ̀ bíi tẹ̀sùbá rẹ̀ sẹ́dọ̀ ọlọ́run kú ni èso tí wọ́n fi tí wọ́n fi síntẹ̀sì wá àwọn náà ń ṣàzíkiri pẹ̀lú ẹ̀ bọ́lọ̀ ṣe ṣe fún anabi dawud aleyhi salatu wa salam kọ́dọ̀dọ̀ ya yẹn lẹ́nu kí wọ́n á pé ah, eléyìí àgbélẹ̀ ah, ẹ̀rọ ní ọ̀jẹ́ <laughs> ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún anabi dawud rí gbogbo tó bá sì jáàzà kọ́ jẹ́ mọ́ jíza fáwọn anabi ọlọ́run jáàzà àyẹ̀kúnnà karamatan lèwàlíyìn gbogbo tí máa ń jẹ́ mọ́ jíza fáwọn ẹni ọlọ́run ọba tọ́lọ́run bá fẹ́ ó lè jẹ́ karama fún wàlí ọlọ́run ọba náà ọlọ́run lè fi irú ẹ̀ sí ọwọ́ wàlí ọba kọjẹ́ karama òun ò ní jà nẹ́bí ọlọ́run àmọ́ mírèkù yẹn náà wọ́n wáyé látọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí mímbàbíl karamat ọlọ́run sọ fún anabi dawud pé yá jìbálù awi bí má ahu ẹ̀yin àpáta gbogbo ọjọ́ tí dawud bá ń ṣàzíkiri ẹ̀yẹ ẹ̀ máa bá a ṣàzíkiri àpáta ń bá dawud ṣàzíkiri wọ́tọ́ìr ẹ̀yin ẹyẹ ẹ̀ máa bá a ṣàzíkiri wà alánà láwùl hadida kódà irin tọ́ba aríbẹ̀ fún Abu Muslim Khawlani títẹ̀sùbá rẹ̀ náà ń ṣe zikiri kò ní í jọjú ọlọ́mọṣà fi sínú àwọn ẹni rẹ̀ o ọlọ́mọṣà jẹ́ wọn bá ata ibuna ata ibuna làábìdùnà làhámìdùnà àwọn tá a fẹ́ kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ abí tiwọn nìyẹn asa ihuna rakihuna sajidun. الآمرون بالمعروف والناهون عن المنكر ولحافظون لحدود الله وبشر المؤمنين ẹ má gbàgbé pé ní jimá ẹ jẹ́ àṣà sàlátù tó pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹ jẹ́ àtètè dé jimá káwéwé jimá kaka suratul kaf ọlọ́njẹ́ aṣọ́pọ̀ jimá láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. والحمد لله رب العالمين